وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ليس في أكبر مولانا أترى إجالاً عن ولاً torí ayé ẹjẹ́ sáà rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé abẹ̀rẹ̀ wọn bá ní ìtòkì rẹ̀ eléyìí tí a ti máa nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá Suratul Nahl àyà 106 nítorí pé àyà 106 láti dúró lánàá wọn bá ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرع بالكفر قدرا فعليهم غضب وعليهم غضب من الله ولهم عذاب عظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من جرى بالكفر فلرد عليهم غضب من الله ولهم عذاب عظيم abẹ̀rẹ̀ títúmọ̀ àkùrán pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ̀rù fún wa láyé ọba tó lè kójọ tó bá tó ṣe ẹ̀sìn kan ní ó kì í wájú orí ní mẹ́ta ní láyé إلا من كفر بالله من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان آية إيدي أثبت التفسير لي ọ̀nà ni ọ̀rọ̀ nípa ọlọ́run bá fẹ́ ká mọ pàtàkì ìgbàgbọ́ àti aburú tó ń bẹ níbi ṣíṣe àìgbàgbọ́ kẹ́yìn ti gbàgbọ́ tẹ́lẹ̀ kó tún wá fẹ́ kúrò níbi ìgbàgbọ́ kó lọ sí àìgbàgbọ́ ó tún fi lẹ́sẹ̀ níwájú ọ̀nà yàtọ̀ sí ẹni tó ṣe wípé kò kulẹ̀ mọ ìgbàgbọ́ rárá kò ní mà ní tó bá náà ló ń ṣe làwọn àfáà ti sọ wípé alùpùpùrù nàwáàn alùpùpùrù bìlàfọ́ọ́là ìkejì ní alùpùpùrù. bìrìjà ẹ ó rí pé ẹlòmíín bẹ láti pìlẹ̀ wá kò mọ nǹkan kan ju kúkúrú lọ ẹlẹ́bọ làwọn ló bí inú ẹbọ náà ni wọ́n ti bí gbogbo ẹ̀kọ́ tó jọ mọ́rọ̀ ẹbọ ni wọ́n ti kọ́ ẹrù ẹni yẹn wọn ò ní fún láǹfààní láti mọ nǹkan míì ju kúfùrù yẹn lọ kèfèrí ní àmọ́ kúfùrù tiẹ̀ ó tún fúyẹ́ ju ẹni tó ti mọ ọ̀nà tẹ́lẹ̀ tó wá padà tó fi ọ̀nà máa lẹ̀ tí ẹ̀yẹ ló burú lẹ́kùn wípé ẹ̀lùmí ń bẹ tó ti bàkan jẹ́ mùsùlùmí rí tó tún fi ẹ̀sìn ọlọ́wọ́ wa sílẹ̀ ìṣọ̀tá tí àwọn bẹ́ẹ̀ máa ń ní sí Islam ó pọ̀ ìlú ẹni tí kò kulẹ̀ mọ̀ Islam rárá àfẹ́sọ́lọ́ bá fẹ́ ṣàánú lókun ọlọ́run ọba wa ń sọ fún wa ọlọ́run ọba ni máa ń kafara billah kafara billah ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ṣe àìgbàgbọ́ tí wọ́n kọ̀yìn sí Islam ní bá ní ìmáni lẹ́yìn ìgbà tó tún ti gbà kan jẹ́ mú mi ní tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó tún ti gbà kan gbọ́lọ́ wọn bá gbọ́ tó tún wá bẹ́yìn padà tó fi ìmọ̀ lẹ́lẹ̀ tó tún lọ yan ìsìnà láàyè ọlọ́lọ́ àwọn èèyàn bẹ́ẹ̀. láàmẹ́nu sí ọ̀rọ̀ pẹ̀lú mùtúmọ̀ ìlú bí ìmá. ọlọ́run ọba tó dá wa ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́wọ́ ọlọ́run ti tó máa ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ yìí ẹ jẹ́ yán nǹkan fún yín o àyàfi ẹlẹ́mìí ń mùsùlùmí ni ó gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣàdédé la bá yí pé ọba sọ gbọ́dọ̀hùn ohun ìsìlámù àmọ́ wọ́n ní ọba ní gbogbo sọ bẹ́ẹ̀ àìfẹ́ olókìkí ọlọ́run bá ní láàmà òkèrè ẹni tó lè jẹ́kùn mi ní olùgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ tó wá sọ pé òun ò ṣe tọ́lọ́run ọba mẹ́rin tàbá wá wà lọ àwàbà wá ìṣe ìlà òkè àríwé wọn jẹ nípa bí kò sọ bẹ́ẹ̀ ni wọn kọ́ ìdúró mọ́tòmọ́ inú bíbí máa wọn kọ́ ìdúró mọ́tòmọ́ inú bíbí máa. ọlọ́run ní ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ ògbọ̀lọ́gbọ́ ó gba ìsìláàmù lọ́nà ó gba ìdáǹdè lóṣù iṣẹ́ àmọ́ wọ́n jẹ́ nípa ó sọ̀rọ̀ tako ìdáhùn ọlẹ́múrú àwọn ènìyàn bẹ́ẹ̀ àyàfi wọn mo yọ wọn kúrò nípa tí mo fẹ́ sọ yìí ọlọ́wọ́ bá láwọn tá ń tọ́ mẹ́jẹ wàlá kí ń mẹ́ ṣọ̀rọ̀ ajé kòkò ìtọ́jà wàlá kí ń mẹ́ ṣọ̀rọ̀ ajé kòkò ìtọ́jà. ọlọ́dẹ àwọn ẹgbẹ́ tí mò ń sọ ẹgbẹ́ tí kẹ gbọ́ ó lẹ tó lè ń pè ẹnìkan ò jẹ́ nípa mẹ́ ṣọ̀rọ̀ ajé kòkò ìtọ́jà ó fi tún fi dọ̀ lọ́ta kó lọ́lọ́ ìsìlámù yìí ṣe fẹ́ni kálọ̀ ń pa yìí ṣe pé nǹkan kan ó ṣẹlẹ̀ ọlọ́run bá nínú ẹni bẹ́ẹ̀ mọ̀nsára ọ̀bìnrin gbogbo ìsọdẹ́ra ọkàn rẹ̀ balẹ̀ ẹ̀mí rẹ̀ yọ́nú ẹ̀mí rẹ̀ túká láti tàpá títọ́ lọ láti yan kúkúrú kọlọlọ láàyò láàrẹ́ ìlú ọkàn ọlọ́run gbogbo ọlọ́run ènìyàn bẹ́ẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ń bẹ láyé tí wọn ò bá padà ìbínú ọlọ́run ọba yóò mọ ọjọ́ kí wọ́n lẹ́yìn ìbínú ọlọ́run yóò mọ sọ̀kalẹ̀ lójoojúmọ́ lé wọn lérí ọlọ́run mẹ́ta kọta bí bọ́bá dẹ̀ ti tí wọn ò bá padà tí ò bá túbá ìyà tó tóbi ní ó tún máa jẹ́ tí wọn tó bá tọ̀lọ̀ ọlọ́run ááyà yìí ó jẹ́ ká mọ̀ wípé ẹni tí tí ń ṣe tètè ilẹ̀ láti ilẹ̀ bàbá rẹ̀ ṣe mùsùlùmí ìyá rẹ̀ ṣe mùsùlùmí wọn bì nínú ẹ̀sìn wọn ọ̀tọ̀ nìyẹn àmọ́ àfùn ọ̀lọ́kọ nínú ìsìláàmù bàbá tó fi ọ ìmáàmù ni ìyá tó fi ọ àlàájá ni wọ́n tún fi lo ìlú mẹ́dáàdì òkè kùrán ìwọ náà ń kírun ọba ìgbà kan lọ bá sọ wípé ìbámu ìjọba irú àwọn ìlú ọlọ́wọ́n bá ń sọ mí ọlọ́wọ́n bá lọ́wọ́ àwọn bẹ́ẹ̀. كن خلوا عليهم نظر من الله عليهم غضب من الله wọ́n tètè lọ ṣẹ́rí padà àìṣẹ́rí padà wọn ìdínà ọlọ́run tó do ojúmọ́ ló máa ṣọ̀kalẹ̀ lé wọn lé ní wọn láwọn máa lọ́wọ́ náà rí tí wọn ò bá sì lọ tún bá kí wọ́n tó bábá gbé bẹ́ẹ̀ lọ pàdé ọlọ́run ìyà tó lágbára ìyà tó tóbi ní òjò ìlú wọn níwájú wọn ọlọ́run ẹ̀yin náà máa sí èyí ẹ máa wọ ẹni tó di ìsìláàmù tẹ́lẹ̀ tó di ìsìláàmù lẹ̀ àwọn náà máa kó ìra ìsìláàmù torí pé nǹkan méjì ló papọ̀ lára wọn wọ́n ti kọ́kọ́ kó ìra ìsìláàmù wọ́n tún wá jáde kúrò bẹ́ẹ̀. ṣùgbọ́n ìfọ́ tó tún pé inú ẹ̀sìn ọlọ́bí sí òun gbà wípé ẹ̀sìn tí wọ́n bí òun sí nìyẹn kò mọ̀ nǹkan kan nípa ìsìlá kódà ó lè má gbòòrò ìsìlá pé ẹ̀yìn ẹ̀sìn sí nìyẹn tòun nìyẹn àmẹ́ni tó ti wọ ní ìsìláàmù yóò mọ wá gbogbo tí ó fi mọ bá ìsìláàmù yẹn torí pé tó bá bí lè rè pé tẹ̀síwùsùn sí wọn náà tẹ́lẹ̀ nígbà tí mo wà ń bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ni máa sọ tí ó dá nípa Islam irú àwọn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ìbínú ọlọ́lé tí wọ́n ló pọ̀ kúkúrú náà ṣùgbọ́n tó ti tọ́ ìmọ̀nà tó wá bẹ̀ tó tún wá kú lérí ọlọ́run bá ní ẹjọ́ fún wọn fa alẹ́ ìlú gbọ́dọ̀ lóhùn ìnáwó àrẹ́yìn gbọ́dọ̀ ohun ìnáwó nígbà ọlọ́run gbogbo gbà tí ó máa sọ̀kalẹ̀ lé wọ́n lè fún wọ́n lè gbogbo èyí òkà ìdínà ọlọ́run bá ẹ kúrò lérí ẹ̀ kọ́dà wọ́n lè fún ní òbí ìyẹ owó kọ́dà wọ́n lè fún níṣẹ́ ọlọ́wọ́ bá ní kan alẹ́ ń gbẹ́jọ fún nínú ọ̀rọ̀ alẹ́ yìí ń gbẹ́jọ fún nínú ọ̀rọ̀ ìyàgbọ́ tó bí yóò tún padà jẹ́ jẹ́ lọ́wọ́ ìkìlẹ̀ àmọ̀ tó ṣùgbọ́n lọ ń kàyà sí ibẹ̀ ńlá rẹ̀ ó kéré àwọn ọmọ ìṣòwò mọ́tò máa ń nà bí ma ìlà mẹ́tò kéré àwọn ọmọ ìṣòwò mọ́tò máa ń nà bí ma. ọlọ́run àyàfi ẹni tó bá ti ń pé gbogbo ọ̀nà ìsìláàmù yẹn wà lẹ́yìn àmọ́ wọ́n kò nípa bámọ́ra. ṣùgbọ́n kan rẹ̀ kú fà sí Islam bọ́bá ń bú Islam tó ń ti kójú fi sílẹ̀ kò ní bá wọn bú. bọ́bá ń sọ ẹ̀dá nípa Islam kò ní bá wọn sọ. wàkọ́ ìṣòro mùsùlùmí nù bèrè ìmáà. wàkọ́ ìṣòro mùsùlùmí nù bèrè ìmáà nítorí pé wọ́n jẹ́ nípa ó sọ̀rọ̀ Islam ṣùgbọ́n nínú ẹ̀sìn rẹ̀ ìdí ń sọ ní ọ̀sọ̀ ní tó wà lẹ́nu ẹ̀ ẹlẹ́ni àpamọ́ èèyàn bẹ́ẹ̀ nìkan irú àwọn bẹ́ẹ̀ sì ní ẹ́ ni wọ́n padà padà mo padà sábà ti kúrò lábẹ́ ìjẹ ní pa mo padà lọ́sọ̀rọ̀ àbúrò lọ́sọ̀rọ̀ ọlọ́run ọ̀nà rẹ̀ lọ́nà máa àmọ́ gbogbo àwọn tí ọlọ́run ọba bá fẹ́ bínú sí ọlọ́run ọba gbogbo wọn láti mọ ṣáà bí gbogbo ìgbọ́lẹ́ra láti mọ ṣáà bí gbogbo ìgbọ́lẹ́ra ọlọ́run lórí ìwà ìgbàgbọ́ ìwà ìkọjọ́ lọ ìwà ìlòdì tó kùnà ọlọ́run ìwà ìfi ọwọ́ borí ọlọ́run ọba mọ́lẹ̀ ìtàpátọ́ lọ́run ìtàpátọ́ ìṣiṣẹ́ ìsọ̀rọ̀ òṣìṣọ́lọ́run ìsọ̀rọ̀ Islam ó dùn mọ́ wọn inú ọkàn wọn balẹ̀ lérí ẹ̀ ìbínú ọlọ yóò máa jẹ́ sí wọn ìyàtọ̀ tó bí tó sì tó pàdé tó bá di òun àti àmà عفوا ابن كثير عليه رحمة الله وأن أخبر تعالى عمن كفر به بعد الإيمان والتبصر وأنا لو بقى وانه nípa àwọn ènìyàn kan tí wọ́n kọ̀tọ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà náà di ìgbà kan gbọ́ lọ́wọ́ gbọ́ tẹ́lẹ̀ nílànà islam yìí ṣe fún wọn gbàgbọ́ lọ́wọ́ gbọ́ nìkan wọn tàbá sùn islam yẹn yé wọn àwọn náà kéwù àwọn náà mọ̀ ṣùgbọ́n tàbílé nàbàlà ìrìnṣẹ́ máa wàṣára sọ́dọ̀rọ̀ òkúrù ọkàn wọn ó fi síbi kúkúrú síbi ìṣẹ̀tọ́lọ́ wà máa nàbí kódà ọ̀tẹ́ wọn lọ́rùn inú wọn dùn sí ìdí wọn ṣe náà ẹ̀sì tó rọ àwọn ìlẹ̀bẹ̀ rí wípé ìbínú ọlọ́run yóò máa jẹ́ tí wọ́n lè rí ní ibi ìmọ̀ torí pé wọn ò tó máa wọn ò mọ̀ wọ́n ti mọ ìmọ̀ tẹ́lẹ̀ tó mọ àdàlú بالإيمان ثم عدوله عنه lẹ́yìn ìgbà náà wọ́n tún wá sí ẹrí kúrò níbẹ̀ وأن لهم عذابا عظيما في الدار الآخرة إذا تصدي ونجد لهم القيامة لأنهم استحبوا الحياة الدنيا على الآخرة torípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe islam tó wá wúlẹ̀ ẹlọ́wù dáadáa ẹni yẹn fẹ́ràn ayé ìjọ̀wọ̀n lọ. jọba lẹ́nu ká ṣe islam tí ò ṣe máa tẹ bá fi léèrè orin ẹ̀ǹdà tó kú wa jẹ. ẹ̀rì kọ̀rọ̀ ayé ló ń sọ sí báyìí. kì í ṣe pé yóò sọ wípé bóyá tá a bá gbé ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ ara wọn ká fi ìmọ̀ wo ara wọn. ó lè nígbà tó ń wọ ọmọ tó ń wọ ọmọ tó ń Islam tó ń Islam lẹ tó lọ ọmọ méjì ń rọ mi lè sọ pé ṣẹ́ mi lè sọ pé gbà ẹ̀rì pé ayé yìí náà olùwò ọlọ́wọ́n bá gbé ló dáálé káàdì àìsàn mọ́ta àkùnà àyàtà dúnyà àlàáfíà ذلكبأنه ترك الحياة الدنيا للآخرة ألم ذلك أرجو bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tẹ́ bá rí tó ṣe ìsìláàmù tí ìsìláàmù yẹn sì yé àwọn ẹni tó yé tí ìsìláàmù yẹn yé tó wá padà fún ìsìláàmù lẹ̀ tó ń tẹ̀sí yìí ẹ lọ wo dáadáa ayé ló wà lórí rẹ̀. ìyànà òun sábà kò ní ayáta tó ní àárẹ̀ àìmọ̀. ìbára ń tó dá wa ó mọ̀ wá ó nírú àwọn ènìyàn tẹ bá rí àṣọ ẹni tí ó dá láì lọ́kàn o ṣùgbọ́n mọ ìsìláàmù ìsìláàmù yẹn yé ó wá padà bò láàrin rẹ̀ sílẹ̀ ń lọ sẹ́yìn yìí ọlọ́run jẹ bá wù ẹni ẹ dáadáa. ìrìnà òun sẹ́wọ́n kò láyé lẹ́tùnúyà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ayé ló wà lọ. ọlọ́run ọba nítorí tó bá àwọn ènìyàn bẹ́ẹ̀ ń sá àpùnà ayádájúmíà wọ́n ní fi ayé púpọ̀ alẹ́láàfírọ̀ jọ ń lọ. lódòdó wọ́n máa gbé káàkiri táà tàbá tàtọ̀ ṣùgbọ́nù wọ́n lè ní gbogbo pé wà ní ìlú ìgbàlá wọ́n máa gbé káàkiri oní ọwọ́ ayé àwọn ìlú ìgbà ìlú ìgbà ìlú ìgbà gbàdó kàkà tó kàkà kọ̀ wá ní ìgbà. ọlọ́wọ́n bá ní kẹ́ bá ń lọ àwọn ènìyàn bẹ́ẹ̀ ẹ lọ wò dáadáa tí wọ́n bá tún fún lówó ń tẹ lọ́rùn yóò kó lórí lọ́mọdéṣà tó ti lọ yìí torí báyé ló ń wá owó ló wá iṣẹ́ ló wá ipò ló wá ó dẹ̀ lè ní ìfẹ́ fẹ́yà ọlọ́run bá tó jẹ́ alẹ́kárí àìsàn ọ̀hún sàhágùn ìhàyà àtàyè على الآخرة ذلك بأنه استحب الحياة على الآخرة رغم صدق رسول ọ̀nà ni wípé wọ́n nífẹ̀ẹ́ ìṣẹ̀lẹ̀ ayé púpọ̀ wọ́n nífẹ̀ẹ́ ìròdòdó ayé púpọ̀ alẹ́lẹ́ àkírọ̀ ìyàkìyàmọ̀ lọ wọ́n ní fi ayé tọ̀ ọ̀run lọ ọlọ́run ọba ìsinmi yìí ọlọ́run kìí fi àwọn aláìgbàgbọ́ kìí fi wọ́n mọ̀nà torí pé gbogbo ní ó máa taari tí wọ́n níjà ìmọ̀nà wọn ẹni tọ́ka wọ́n fi máa balẹ̀ tí wọ́n fi máa rògbò tó ọ̀nà làwọn wà ní òwò àdé jẹ́sì ni ó máa lò akọ́lémọ́lé àmọ́ tó káàkiri gbogbo ayé yóò àwọn ọlọ́kàn balẹ̀ gbójú ọ̀nà ló ń wà ọlọ́run ọba ni wà nà lọ́ àlàyé àdìlkàwọ́ mẹ́rin. الكافرين وأن الله لا يهدي القوم الكافرين Dágájọ́ ọlọ́run kò ní fi àwọn ìjọ alákàláì àwọn ìjọ kèdè olùkọ́tọ́ ọlọ́run, afọwọ́kùnrin ọlọ́run mọ́lẹ̀ ìmọ̀nà òní jẹ́ sí wọn. Láàrín ìjọ ìrìnàmì طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون Táàfi sọ wípé ọlọ́wọ̀ ní fún wọn mọ̀nà, tọ́lọ́ntà kò sí fún wọn ni rárá, ọlọ́ngbẹ́ sọ ìlú ẹ̀fún wa, ọlọ́nìwà àwọn èèyàn bẹ́ẹ̀, bọ́bá gbọ́rọ̀ ìmọ̀ yẹn, wọn ò ní gbọ́mù tọ́ba ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nà báyìí mo ní fẹ́ gbọ́ tọ́ba yóò dodo mo ní wo bẹ̀ nítorí pé wọ́n rí pé bá lè fẹ́ kí kí n tó ti yé wọn tẹ́lẹ̀ ni wọ́n yí padà ṣùgbọ́n mo ní fẹ́ gbọ́ gbogbo tí ò da nípa ìgbà ni wọ́n mọ sọ ọlọ́wọ́n bá ní wúlà àwọn tẹ́ nìyẹn tí wọ́n mọ̀nà tẹ́lẹ̀ tí wọ́n torí ayé tí wọ́n fu ọgbà kúrò nínú ọgbà ìsìláàmù ọlọ́run àwọn ènìyàn bẹ́ẹ̀ láàrín ẹlẹ́bí ẹlọ́lá ọlọ́run aláàbùrú ìlú àwọn ènìyàn bẹ́ẹ̀ èdí bí ọlọ́run bá ti fi èyí bíbí ọkàn wọn pa bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ òdì ni wọ́n máa gbọ́ yé sí ọ̀hún àpáta mi ẹtí ìgbọ́ra wọn èdí bíbí bẹ́ẹ̀ tó ló ló kùrán létí wọn òdì ni wọ́n gbọ́ yé sí wọ́n gbọ́ ní ojú ìná wọn wọ́n fà lájú kalẹ̀ ní èyí títí tí ojú wọn mú wọn lọ́dọ̀dọ̀ ìbámu báyìí kò ní iye wọn. lórí pé afọ́nupọ̀ra ni wọ́n ayé nìkan ni wọ́n máa mọ̀ ọ̀rọ̀ ọ̀run kò ní yé wọn bá gbogbo fitafita wọn nílé ìjọ yóò fi lówó ní gbogbo wàásù lórí bẹ́ẹ̀rì kìí ní bí ogun yóò fi lówó bí ogun yóò fi ti bá ìyẹn ni wọ́n máa lé wọn ò ní ronú sọ̀rọ̀ lọ wọ́n ò lára ìgbà wọ́n ní ọmọ ìlú ọlọ́run gbogbo àwọn jẹ́ iṣẹ́ abọ́núpọ̀ra ni wọ́n aláìmọ̀kan ni wọ́n ṣe ìrànlọ́wọ́ إنه بالآخرة هم الغافلون لا جرم لا شك كثير من الله لا جرم حقا لدودو لا جرم لا بد كثير من أنهم بالآخرة هم الغافلون أولا ترى وعيد ثم بعد ذلك tí wọn ò padà tọ́ba lọ bá bẹ̀rẹ̀ síbẹ̀ lọ pàdé ọlọ́run ló àwọn ènìyàn bẹ́ẹ̀ tó bá di gbogbo ti àlùfẹ́ àmà. àyẹ̀wò ń bí láàbíọ́ ti mọ̀ lọ́wọ́ ìlú. ẹni òkú ni wọ́n jẹ́ níwájú ọlọ́run ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀. kí láǹfààní gbogbo ayé tẹ ọlọ́lọ́mọ ayọ́kọ̀ ẹlòmíràn gùn lè rí i pé ó kọjú ọlọ́run ọlọ́lọ́mọ ilé lẹ́yìn ìfikọ́ lórí kófì islam sílẹ̀ gbogbo tó wá ní ẹ tó bá déwájú ọlọ yóò padà kákàmà ní ọlọ́run bá ní làjá ọmọ anáhùn bí láàrínrọ̀ tí ó lè pa nínú làjá ọmọ anáhùn bí láàrínrọ̀ tí ó lè pa nínú owó ló ń wá tó fi islam iṣẹ́ wo ló ń wá wọ ọmọ mùsùlùmí tó fi kàpá sílànà tọlọ ìyàwó wo ló wá tó mú ọ kúrò lójú ọ̀nà tọlọ ipò wo ló ń wá àjùlọ wo ló ń wá kọ́nẹ́kṣọ̀n wo ló ń wá tí ò sí nínú ìlànà tó wá sílẹ̀ sábàbí tó sílànà tọlọ tètò tọ́lọ bẹ́sì tọ́lọ títí islam ọlọ́run bá gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ lọ́wọ́n bá lọ tún bá kí wọ́n padà lọ́tò lọ pàdé ọlọ́run tó bá lọ pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ Òjílẹ̀ méjì tí wà wọn bẹ́ẹ̀ tí wọ́n bá fi bẹ́ẹ̀ pàdé ọlọ́run ọba tó bá lọ́gbọ́já ìṣẹ́ àmà òmọ́ ìrìnlẹ́kọ̀ọ́ Ọ̀kan ni wọ́n máa jẹ́ nínú ẹni tí ó lùkù, àbẹ̀lẹ̀ wọn bá ọlọ́mọdé ó sì mọ́jẹ ká tó. Tó ní pé àlàkàtàrọ̀, àìkúburọ́, ọlọ́wọ́n bá fi kẹfẹ́rò ní wọ́n bí ẹjẹ́ ká kéèsì nítorí pé ẹ máa wo àwọn tó bá ti ṣe láàmù tọ́wá fi ìdáàbò lẹ̀ wà ó àṣẹ́jú àdáwò àdáàwàdá lórí ìdáàbò lẹ̀. Àwọn ni ọ̀tá wọn sí Islam àti Mùsùlùmí máa bọ̀. Ọlọ́run wá rò ní wọn pẹ̀lú Kùsùrán, Alkàtàrà tó kúbọ́rọ́, òfò tó tóbi yóò jẹ́ ìtọ́lọ́gbẹ̀rẹ̀ kìyàmà torí pé pàápín òkú orin kéèyàn ó máa ń mú ìsìláàmù pàdé ọlọ́run ló ń lọ sí àmà òfòdó ga jù ní ẹ torípọ́ lọ́wọ́ bá sọ pé wà máa ń yá fìdá bẹ̀rẹ̀ lẹ́rọ ìsìláàmù yìí náà. wọ́n máa ń yẹ fi tẹ́tí kọ́ ìròyìn ìsìláàmù yìí náà padà يقبل منه وهو في الآخرة من الخاسرين Ayà ẹ̀ Tó bá tún wá ẹ̀sìn kan gbóǹgbẹ́ ìgbésẹ̀ wájú ọlọ. Bọ́lá ìyàtọ̀ sí ìsìláàmù, fàlá ẹ̀yìn ọkọ̀ bá lámí. Bọ́lá ìyìn ọkọ̀ bá lámí. Ọlọ́wọ́ bá àkọ́kọ́ náà nígbà lọ́wọ́ ẹ̀ láàmùdà yóò bá ti ní lọ́wọ́ òfin tó gbé lọ́wọ́ lẹ́yìn láwọn àmì ìgbà lọ́wọ́ ẹ̀. Wọ́n rí láti lọ́sí orí lọ́pọ̀ sí orí nínú lọ́pọ̀ sí rí. Wọ́n rí láti lọ́sí nínú lọ́pọ̀ sí rí. Ọlọ́run tó bá ti lọ́gbọ́n dáàrù kìí á mọ̀ irúgbẹ́ ẹni bẹ́ẹ̀ yóò jọ́kàn nínú ẹni òbò. Kí nìdí tó fi jẹ́ ẹni òbò òpin? Láyé ní Fàlàyé ó kú bàlà nínú ìwé kò ní ṣe sẹ́ẹ̀rẹ̀ kan lábẹ́ àṣíyá ẹ̀sìn yìí lẹ́yìn Islam láyé ìpàdé ọlọ́run ní ìgbà sẹ́ẹ̀rẹ̀ yẹn bẹ̀rẹ̀ kàdé pé ó paládá lórí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní ẹ láyé ní ìpàdé yóò pàdé bó bá ti sẹ́ẹ̀rẹ̀ bó bá láyé ní ló ń jẹ bó sokun ẹbí pọ̀ lábẹ́ àṣíyá ẹ̀sìn yìí tó yàtọ̀ sí Islam pàlá yóò kó bá dá nínú ọlọ́run ní àní torí ẹ̀sán lẹ́sàn-án lọ́dọ̀ ọlọ́run pé ó gbà ládàá tó bá tún àyọ̀wò dà ìgbé àmà ọwọ́ abínà ọwọ́ abínà ọ̀gbìnà ọ̀gbìn. tó bá tún àyọ̀wò dà ìgbé àmà yóò tún máa jẹ́ ọ̀kan nínú àwọn tí ó sọ ajẹ́ wípé alhasaratul kubra òbòdó ga jùlọ ona ẹ̀yìn kọmọ ènìyàn déwájú ọlọ́run kó mọ́ gbé ìsìlámù pàdé ga yẹn wọn bá gbé ìsìlámù lé wa báyìí gbé lé sì sí fún wa lọ́wọ́ wa bí àwọn tó ti lọ́wọ́ wọn náà dá padà sí wọn lọ́wọ́ kí wọ́n mọ́ ti kú fún ìpàjọ ọlọ́run láàjọ́rọ̀ máa náà bí láàrin rọ́tì ọmọ lẹ́kọ̀ọ́ nínú láàjọ́rọ̀ máa ń لهم في الآخرة هم الخاسرون أخوة عبد عليه رحمة الله wọ́n ní àwọn wọn ní tọ́lọ̀wọ́ لأنهم سحبوا الحياة الدنيا على الآخرة àwọn ẹ̀yẹn wọ́n ní fi ayé tó àgbìyàmà lọ fa aqdamu alama aqdamu alayhi min ridda li ajli dunya kíkọ̀yìn tí wọ́n kọ̀yìn sí islam jíjáde tí wọ́n jáde kúrò sí islam fẹ́láwọn olùsìlámù tẹ́ bá wó dáadáa min ajli dunya nítorí ayé wọ́lẹ̀ yẹ́fìdì lọ́ọ̀hù kùlúùbà ọlọ́run òṣìṣẹ́ ọmọ wọn mọ̀nà wàyòsà bíkò alàdín àti ọlọ́run òṣìṣẹ́ tẹ́ wọn lẹ̀ lórí ẹ̀sùn olóró fàtọ́bà ara kùlúùbì ìdí nìyẹn ọlọ́run bá ṣe ìdí tí wọn lọ́kàn fàlàyé àpèlú nàbí àṣẹ ẹ̀yàn pàtó gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ gbọ́ nínú àlùkò áàrùn kí ń ṣe láǹfààní báwọn bá gbọ́ ẹyẹ parí lórí ìdàrí mùsùlùmí ni ó kò ní láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ òdodo wà fátàmà aláàsámù ìlú wà àbùsọ̀rí fọ́láyẹ̀ntẹ̀fẹ̀ òmìnira etí ìgbọ́rọ̀ lókù ń tọ́yẹ kó rí kó ti bẹ̀ mọ́ ẹwà àwọn ó ṣàìmọ̀ kan wọn ò jẹ́ ìfẹ́ gbọ́ nítorí ìtọ́rọ̀ owó pàtàkì làjárọ̀ ayé làbùn wà làájà annaman ààrùn ìfàṣìwú gbogbo ẹni tó bá ti pé ilé ìròyìn rẹ̀ tó ti ìgbà mọ́tẹ̀ náà tí islam iye tó wá padà tó ti lẹ̀ anna òfin àṣọrọ̀ yìí òmùlùkọ̀ ìròyìn irú àwọn ẹni bẹ́ẹ̀ òun ni àwọn tó ti ní pé jọ́gbọ̀dẹ̀ kìyàmá wọ́n jẹ ẹ̀jẹ̀. ayé alẹ́bí na kọ́sùrù àkójọ wa àhàlì ìjọba kìyà àwọn wọn ni làwọn tí wọ́n pàdánù tó bá tó jẹ kìyàmá pẹ̀lú pẹ̀lú. wàá mọ̀ kọ́ọ̀lù ìlà mẹ́tòkè àwọn kọ́ọ̀lù mọ̀tòmọ̀ nínú bẹ̀tìmáì wọ́n ní àyàfi tí ọlọ́run bá wá sọ láàyè yìí wípé àyàfi ẹni tó bá gbé wípé ó sọ gbónáà gbóhùn ìsìlámù àmọ́ nínú ẹ̀mí ẹ̀ ìsìlámù wọn ti gbónáà tó sọ yẹn nítorí pé wọ́n jẹ́ nípa wọ́n ní fọwọ́wá yìí ìsìlámù fi ìmọ̀ káfàrà bí ìsìlámù wọ́n ní eléyìí fún ẹni tó sọ ọ̀rọ̀ kèdèrí ọ̀rọ̀ ìlòdì ìsìlámù ìlòdì kọ́lọ̀ tó jáde lórí ara rẹ̀ mùsùlùmí ṣùgbọ́n wàwá àpapọ̀ mùsùlùmí ìbí láwùjọ ó náà sọ orú ọ̀rọ̀ láwọn ẹlẹ́bọn sọ ìṣàgbó dàgbà ó òun náà ó jáde lẹ́nu ìlẹ́ ẹ̀ mú kàrá àn ṣùgbọ́n ó wọ́n jẹ́ nípa ni tó fi sọ bẹ́ẹ̀ lèmọ̀ náà ra òun ìbọ́ọ̀lù mi wà ádà bóyá gbà tí wọ́n náà àbí wọ́n fara ní ṣùgbọ́n mo dé ń sọ nǹkan yẹn jáde wà kọ́ ìlú ìyàgbá àmà ẹ̀kọ́ ẹ̀mí rẹ̀ tóbi dídá ilé àwọn rẹ̀ ìyá ló jẹ́ ara ló ní tóbi sọ bẹ́ẹ̀ wà ó wà mọ̀tòmá nínú bẹ́ẹ̀ ìmáà níbi láì wọ́n rọ̀ sórí ṣùgbọ́n nínú ẹ̀ ní ẹ̀ ògbọ́lọ́ ọlọ́run ní àwọn ẹni ẹ̀ ọlọ́run wọ̀n ni àádọ́ tẹ́kọ̀ọ́ tìrà máa ìdí ni tó jẹ́ pé àwọn onímọ̀ ẹ̀sìn ẹnu wọn kò على أنه يجوز أن يوالي المكره على الكفر إبقاء لمحجته wọ́n ní ìdí nìyẹn tó jẹ́ pé ẹni tá a bá rí pé mùsùlùmí ni àmọ́ ń sọ gbólóhùn kèfèrí lẹ́nu ìgbàtà wa wà lọ́ta wa buhari pé wọ́n jẹ́ nípa irú ẹni bẹ́ẹ̀ àti a gbúdọ̀ tún máa kà sí pé ara wa náà ara wa ni ìlera ìjẹnipa olówó tó fi sọ̀rọ̀ ọ̀rẹ́ wàyàjú ìdúláwú àìyàtàkùtàn kàmàkánà bilal ọdọ̀lá àní àlẹ́yìn dáàlì wà ń nàbí àfààní irú ẹni ẹ náà sì ní ó sì tún lẹ́tọ̀ọ́ ó lè sọ wípé èmi ò ní sọ bẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀ bá pa ní ìṣẹ́ pa mí tí ò bá mọ́ná bá pa ìkùsẹ̀ ní òní wọ́n ní torí pé àfọ́ àwa gbogbo ìgbà tí wọ́n ní kó sọ gbólóhùn kúkú òní ó kọ̀ wàhùn yọ àlùnà bíi àfààṣe kọ̀dẹ̀ sí ọ̀fẹ́ tí wọ́n lé هو صح حتى أنهم لا يدعون الصخرة العظيمة على قدره بشدة الحر ونفلفل سوري ينبون وتوزر طاقة لا وتبلي ليا ويأمرونه أن يشرك بأن يشرك بالله ووقع لا تقول كتا يتابع ظلم كتا يتابع ويأبى عليه قل لا إله وهو يقول أحد أحد بلو سيطلب أقل لهم أقل لهم أقل لهم رضي الله عنه وأرضاه والأفضل والأولى أفا ابن كثير موان تجتوى داجي أن يثبت أن يثبت المسلم على دينه هنا نشوف سيدي يقول مين مين bó ti lè tún ra yẹn bó ti lè kó tó wàlẹ̀ àbọ̀ ìlà ọ̀sẹ̀ kódà kó ti pé ẹ̀mí ò lọ sí ju lórí òkú ṣùgbọ́n ìmọ̀ ni wọ òun bá kà ẹni tó bá yẹ fún bàtà bá ti mi lójú ẹ̀ ó wá ní mo ti gbà ọlọ́run kú ní àníyàn ẹjẹ́ àwọn àkójúwe yìí náà tó ti ẹ̀sùn tún méléjì díẹ̀ tí ò tó léyìí nípa ti àwọn akọ̀ròyìn yìí àlè rà bá lórí kọ́ọ̀tù kò náà ó ń bẹ̀rẹ̀ àwọn àfa àlásìkò rẹ̀ nígbà tí ìyá dojú ẹ̀ àwọn mú fásitì wá wá pé ẹ̀dá ọlọ́run rà á nígbà tí ìyá dojú ẹ̀ ṣùgbọ́n àfa àwọn àwọn olùkọ́ òṣìṣẹ́ bí àyẹ̀ ti tó ó ní alukur'an kàlẹ́ ẹ̀mọ́lá alukur'an ọ̀rọ̀ ọlọ́run wọ́n tún bẹ̀rẹ̀ sí ní àwọn táyì náà yẹ sọ pé kan sọ ìjìyà yìí pọ̀ lórí ìmọ̀ bàbá rẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run padà kúrò. ṣòro ìtọ́ túmọ̀ sí wípé àdánwò gbàgbọ́ nígbà míì tó lágbára ni àdìmọ́ fún mi kẹfẹ́ àdúrà ìtura wọn lè tó dáàyè àdúrà ìgbàgbọ́. bàbá bẹ̀rù kú níjọ́ òun náà ní padà kú. àmọ́ ẹni tó bá jẹ́ dọ̀rí fún ìmọ̀ tí mọ́ni rẹ̀ bá jẹ́ tó ń gbọ́ sí wọn lẹ́nu ṣùgbọ́n ọlọ́run rí ẹ̀mí rẹ̀ pé ìdàkejì tó sọ yẹn ló wà lẹ́nu ẹ̀ ọlọ́run ṣàkóso àmọ́ ẹni tó máa ti pé nínú ẹ̀mí tiẹ̀ gan-an kúfúrú ó wù ju ìmánì lọ lẹ́yìn ìgbà tó ti ní ìmánì tẹ́lẹ̀ àwọn ọlọ́run bá ń sọ pé ìdùnnú ọlọ́run yóò sọ kàlẹ́ ìlú wọn ọlọ́run kò sọ wá bẹ́ẹ̀ náà. ثم إن ربك للذين هادوا من بعد ما قبلوا ثم زادوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم عفا ابن كثير عليه رحمة الله أعرف ما توقع به الداعي نحن نشوف في pé a má sọ ọ̀rọ̀ òdì títọ́lọ kó ti wùlẹ̀ fún lè nítorí áyàta fẹ́ tì ọlọ́run bá wá ròyìn àwọn kan tó ń mọ́ ẹ̀yìn gbà dájúdájú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba ní dájúdájú ọlọ́run ọba rẹ̀ ọba tí ń bẹ ní aláforíjì ní fún àwọn tí wọ́n fi gbogbo dúkìá wọn sílẹ̀ wọ́n fi owó wọn sílẹ̀ wọ́n fi ọrọ̀ wọn sílẹ̀ kódà wọ́n ń sọ fẹ́lẹ̀ òní ìgbésẹ̀ bá ti fi ẹ̀ ní tẹ̀ lánàá bí akùnrin ìlànà àwọn yẹn sọ fún pé kódà kó pa aṣọ kan lọ́wọ́ gbogbo táwọn yẹn máa lọ àwọn tẹ̀ lánàá bí ọlọ́wọ́ aróyìn àwọn ọmọ àdìrú nípa tójú wọ́n rí tí wọn ò sì tẹ̀ padà kúrò níbi ìtọ́lọ àwọn náà làwọn tí wọ́n ṣe yíkírá ní bá ní máa kú sínú lẹ́yìn ìgbà tí wọ́n rí fìtí náà wọ́n gba dúkìá wọn wọ́n gba ọrọ̀ wọn wọ́n gba ọlá wọn wọ́n gba nǹkan ní wọn lórí bí wọ́n lè Islam ó sì tẹ̀ wọn lọ́rùn bẹ́ẹ̀ wọ́n wá padà di olè wọ́n padà di aláìsí wọ́n padà di ẹni tí bá ń lọ ní ń lọ níta tó bá bẹ̀rẹ̀ tẹ́ nǹkan yóò tún yẹ òfin àbóúnjẹ ní akọ̀dà sí ẹni tí ó ní rárá ọlọ́run láwọn wọ̀nyí tó ń mẹ́jà tó láti jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run wá sọ bàrú ní faradà wọ́n ṣe sùúrù gbogbo àwọn bẹ́ẹ̀ nínú àwọn ọmọ àjòrúurùn Inna rabbaka min ba'diha laghafurur rahim. Lẹ́yìn gbogbo tójú wọ́n ti rí pátá, àwọn tó bá wá lè jọ àṣìṣe, àìmọ̀ọ́mọ̀ ṣe nínú àwọn ibi tó bá kù sí ọlọ́wọ́ bá ní mojú borí yìí. Inna rabbaka min ba'diha إن ربك من بعدها غفور رحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون هم بأعطاء ابن كثير wọ́n ní àwọn tọ́lọ́wọ́ bá ń sọ ń bí àùlá ìsìnfún ààfà kánú mustad'afina bi Makkah wọ́n láwọn yìí àwọn kan ni tó ṣe wípé wọ́n kó wọn ní papá mara nílùú Makkah mu'anina fi qawmihi èèyàn yẹpẹrẹ ni wàkọ́ wàjẹ́wò alẹ́ wọ́n dà wọ́n láàmú wọ́n fara ní wọ́n thumma innahum amkanahum khalaful hijra in tó padà yìí làwọn níbi ìyá yìí ó náà ní pé wọ́n padà lọ sí hijra wọ́n sì hijra fataraku biladahum wọ́n fi lu wọn sílẹ̀ wa ahlihim àwọn èèyàn wọn wa amwalihim dúkìá wọn ìdìgbà àrùn wa nìwà ní èyí tí wọ́n fún wá ìyọ́nú ọlọ́run wàkùfúránì wọ́n tábọ̀ mú ìsìlìsìlì mòmìnì wọ́n wá lọ dára papọ̀ mágbó àwọn mòmìnì wàjá فأخبر الله تعالى أنه من بعدها أي تلك الفعلة إذا من tó gbégbà tí wọ́n ń bẹ nínú mọ́kà wọn kò lè fi islam wọn hàn àwọn ọ̀gá wọn ẹrú lọ́pọ̀lọpọ̀ wọn àwọn ọ̀gá wọn wọ́n á jẹ wọ́n nípa láti ṣe tọ́lọ́mọ ọ̀fẹ́ kò sí tí wọ́n lè ṣe àwọn yẹn tọ́lọ́mọ bá ń tọ́ka sí níbí ṣùgbọ́n nígbà tí wọ́n láǹfààní àti yọpọ́rọ́ láti lọ ṣe yíjọ́rọ́ wọn lọ bá mẹ́sàn-án lọ àwọn ọ̀fẹ́lá wọn wá sí islam wọn bó ìlú àti bó ṣe yẹ gbogbo tí wọ́n ti fi ìjẹ ní ń pa tí wọ́n jẹ wọ́n pàṣẹ nínú mọ́kàyọ lọ ní gbogbo dé ẹ̀sùn torí pé wọn ò dára wọn ni nígbà náà bẹ́ẹ̀ sì ni wọn ò ní kápá lórí ara wọn nígbà náà ọlọ́wọ́n bá lọ́gbẹ́ tó mọ̀ iná pàkàlẹ̀ lẹ́bí náà jẹ́rú ní bá ní máa mú sínú ọmọ iná pàkàlẹ̀ lẹ́bí náà jẹ́rú ní bá ní máa mú sínú ọlọ́wọ́n bá ń dájúdájú ọlọ́wọ́n bá rẹ̀ ó ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n ṣe ìjírá ní bá ní máa mú sínú nígbà wọ́n ti láàlàṣe wọn wọ́n ti fi sínà wọn fún ọdún tó pẹ́ ní mẹ́kà torí pé ẹrú ni wọ́n wọn ò lè dáṣe àfikágbà ìrìnda kò wá jẹ́ kán rí islam wọn ṣe nígbà náà àwọn ọ̀gá wọn mọ́nìtọ̀ wọn àwọn alágbára léèrè wọn ò fi wọn lọ́rùn lẹ̀ wọ́n wá ń fi islam wọn pamọ́ nígbà náà títí torí wọ́n ti ṣe ìjírá ìgbà tí wọ́n wá ṣe ìjírá lọ màdínà sọ́lọ bá nàbì ìgbà yẹn ni tó mẹ́jẹ àdúrú àwọn náà wá fúrí wọ́n wá dára papọ̀ báwọn mùmí ní láti gbógun ti àwọn aláìgbàgbọ́ wọ́n ṣe sùúrù lórí ìtọ́lọ nígbà tí wọ́n dé lu màdínà Ìlọ̀rọ̀ bàtà ń bá ti àtàwọn òwúrọ̀ mi gbogbo ohun tí wọ́n ti ṣe nígbà tí wọ́n bẹ ní mẹ́kà tí wọ́n lè fi ìsìláàmù wọn tí wọ́n ń yọ ṣe ìsìláàmù táwọn aláṣẹ wọn ń pa wọ́n láti àdìgbé tó takọ́tọ́ ọlọ́run ṣùgbọ́n kò sí tí wọ́n fẹ́ ṣe ọlọ́run ní gbogbo tó wáyé nígbà yẹn lọ́rọ̀ fún rọ́ọ̀dì ìnọ̀rọ̀ bàkà mìíràn bá àjẹyà lọ́rọ̀ fún rọ́ọ̀dì ìnọ̀rọ̀ ربك من بعدها لغفور رحيم ọlọ́wọ́ bá ní gbogbo tó ti wáyé nígbà tí wọ́n wá mọ́kà yẹn tí wọ́n kó wọn papá mara láti léṣe tó sì lòdì títọ́ lọ ọlọ́run kúkú yìí torí pé dára wọn ní nígbà náà òun náà fi lè rú tó jọ mọ́ bẹ́ẹ̀. يوم تأتي كل نفس تجادل عن نفسها Ọlọ́run níjọ́ fún jẹ́ àlìkìyàmà ọjọ́ níjọ́ náà, níjọ́ tí ẹ̀mí kọ̀ọ̀kan yóò máa jára rẹ̀ níyàn, ẹ̀mí kọ̀ọ̀kan yóò máa takora ẹ̀. Ọmọ sọ pé kí ló dé, débìnà ìjọba ìláyé, ẹ̀mí rẹ̀ ọmọ sọ fún ọ wípé ẹ̀ wọ́n náà ló dé ìfẹ́ ṣe ọwọ́ yóò máa ọlọ́wọ́ bá lẹ́nu kọ̀ọ̀kan òun fúnra rẹ̀ yóò máa yára rẹ̀ níyàn yóò máa bára rẹ̀ ga níwájú ọlọ́gbọ́n àbáṣì mọ̀ bí wọ́n ti ń ẹni tó bá ti gbẹ́gbọ́n dáa rẹ̀ kì وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون àfọwà ibùn gẹ̀fíìl wọ́n ní ẹnìkan ò ní bẹ́nìkan jìyàn ìwọ fúnra rẹ̀ lọ́mọ fúnra rẹ̀ àtìpà gbogbo èèyàn yóò ṣẹlẹ̀ ikọ̀ wa bá déwájú ọlọ́run ọlọ́mọ ti wá ládọ́run mòótọ́ يوم تأتي كل نفس تجادل عن نفسها يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون Ọlọ́run ọba ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan láti àṣepé ẹ̀san iṣẹ́ tó gbélé ayé ṣe fún kò ní sẹ́kù kan faman ya'mal mithqala dharratin khayran yara faman ya'mal mithqala dharratin sharran yara kò bá ń jẹ dáadáa tí ò ju ọmọ náà gún lọ ó rí jọ náà bó bá dẹ̀ ń jẹ àbúrú tí ò ju ọmọ náà gún lọ ó rí gbogbo kó wá ní ó gbẹ̀sán tó gbélé ayé ṣe wọ̀n láàyò nílòó ọlọ́ni àpòlí kàpòlí mẹ́nikẹ́ni wà. كانت آمنة مطمئنة يأتيها رزقها يأتيها رزقها رغدا بعدو الله فأذاق الله لباس الجوع والوطن ما كانوا يصنعون Ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ nípa burú tó ń bẹ níbi àlùkófòrò tí ìhó kọ̀tọ̀ lọ lẹ́yìn ìgbà tó ti mọ́ lọ. Ó lè jẹ́ individual lẹ́yìn ìgbà tó ti mọ́ lọ kó kọ́tọ́ lọ ó burú púpọ̀ níwájú ọlọ ìbínú ọlọ ló máa ń bí ó lè jẹ́ orílẹ̀-èdè ó lè jẹ́ agboolé ó lè jẹ́ ìlú lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ́ lọ kí gbogbo wọn pawọ́ pọ̀ báwọn fẹ́ kọ́tọ́ lọ bí wọ́n bá ti bẹ́ẹ̀ náà kí ni ó ṣẹlẹ̀ sí wọn àkọ́kọ́ individual olùlàsọ yẹn ẹjẹ́ ká tún wá wo orílẹ̀-èdè àbí àbí state àbáwùjọ lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ́ lọ ká tún wá kọ̀ nítọ́ lọ ìgbà mi ń bẹ orílẹ̀-èdè yìí ìgbà tí wọ́n bá ń tira pa ń mọ́ lọ ìgbà tọ́lọ́ ń bá dá wọn lóhùn tí wọ́n ń jẹ pẹ̀lú rọ̀ tí wọ́n mú pẹ̀lú rọ̀ wọ́n bá ní àwọn òsì lọ́mọ òòsà làwọn fẹ́ máa gbé lárugẹ ẹ̀wùgbà tí ó lè dé nàìjíríà tí epo kú èrè alábẹ̀rẹ̀ mẹ́tàk àwọn àgbàlejò gbogbo èrè àgbáyé lákọ̀ọ́kọ́ ọgbà tọ́lọ̀ pé kó wó dé lórí ẹwà wo ló tẹlẹ̀ nígbà náà ẹ̀wù kẹwàá wo ọ̀rọ̀ lọ́sàbẹ́kà bó bá ti lé lé lára wa yóò ṣe lé lára wa ẹjẹ́ kájọ wò ọlọ́run bá ní wa bá bá ń la ọmọsàlá kọ̀rí ajá ń ká ẹnẹ́tẹ̀ àmìnà kan mọ̀ ìlà Ọlọ́run bá ní ẹgbẹ́ ìlú kan orílẹ̀-èdè kan ìṣètò yìí ó ti wà ábìnà dáhùn ọkàn rẹ̀ balẹ̀ gbogbo nǹkan tí ń lọ nínú ìletò náà ó ń lọ ní pẹ̀lẹ́kùtù ẹ̀ràn ní gbogbo nǹkan kò sí wàhálà olè dání lórí kò sí kankan amúnú ń bẹ security ń bẹ ìfọ̀kànbalẹ̀ ń bẹ inú lè tò náà yàtí àárín gbogbo àárọ̀ ọ̀dá mi kò lè bàbá ìjẹ́ ìmú wọn ó ń wá bá wọn rọ́gàdá nírọ̀rùn ìjẹ́ ìmú iná nù wọn ó ń wọlé wá bá wọn lórílẹ̀-èdè náà lórílẹ̀-èdè náà rọ́gàdá ní dẹ́kùn ní rọrùn kò ṣe wàhálà kankan. Gbogbo ọ̀nà nìdẹ̀kún ti ń wọlé epo bẹ góòlù bẹ oríṣiríṣi nǹkan àlùmọ́nì ló ń já sí ọrọ̀ ló ń já sí láti fún orílẹ̀-èdè náà àti ètò náà. Bàbá ti bí àlùmí láàá. Ìgbà tí ọlá yìí wá tó tú ẹ̀ fàkàfọ̀rọ̀ tí a ní omi ńlá lọ́nà bá wá padà ṣà ìmóre. Fàkàfọ̀rọ̀ tí a ní omi ńlá wá padà ṣà ìmóre sí ìjẹ́ra lọ́wọ́ ọba tẹ̀lé wọn. Wọ́n fi àìmóre, wọ́n fi rọ́pò dúdúpẹ́ fọ́lọ́. Wọ́n fi ìbọ̀rìta

kéyàn ó ló ń jẹ kébìmọpá kílẹ̀ wọn da fún ọ̀gbìn wọ́n ṣe pé gbogbo tó bá da wọn ó mọ polo ọ̀gá ní ojú ó mọ pa wọn àwọn aráàta ni ó mọ lólẹ̀ wọn láti fi dáko ebi ó mọ pa àwọn tó nílẹ̀ gángan ìtumọ̀ bàbá mọ́ wa ní gáàsà ìtú àwọ̀ wọn ní aṣọ ebi ìyàtọ̀ ń bẹ láàrin pé a fẹ́ fi pa wọn àti àwọ̀ wọn láti ebi. Aláàbọ̀ ọlọ́run ìbáṣẹ̀ ìjọ́. Ọlọ́run ọba ni a wá yé fún ọmọ tí ń kọ́ ń pè ní dáò kò tẹ́sì dáàkọ́ yẹ̀lú ajé wọn tẹ́sì kí wọ́n mọ kí náà ń pè ní awọ̀yẹ̀ lásọ èyí. Ẹ̀ẹ́ wọlé ọ̀rùn àyè ìbẹ̀rù. Tọ́ba bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbogbo ilẹ̀kùn náà tí wọ́n tún fi ọwọ́ tó wọ́n fi ààyè ní ilẹ̀kùn ẹ̀rù ìtumọ̀ bà wọ́n nínú ilé ìmọ̀ àgbàlù yẹ́sùnà lọ́jọ́rọ̀ wọn yájú bẹ́ẹ̀. nǹkan méjì kan bẹ nínú ààyà tàbí tó gbọ́ ọ̀rọ̀ wọn sí wọ́n bá sọ wípé àwùjọ kan abónílé yìí kan developed country or advanced country òní wọn nǹkan méjèèjì tọ́lọ̀ wọn bá sọ yìí náà ló wà bẹ́ẹ̀. àkọ́kọ́ òun náà ni àlùjúwù èyí ò ní pààyàn bẹ́ẹ̀. oúnjẹ tó lówó ń jẹ nílẹ̀kùn náà máa jẹ nínú àmì advanced country kò sí pé ẹ olówó nìkan ló ń jẹ ló ń jẹ báyìí lẹkùn náà olúwo ẹ jẹ iṣẹ́ kó tu lẹkùn máa kó máa fi ọ jẹun àmì pé orílẹ̀-èdè dàgbàsókè ni wọn kọ́ ẹ àlámùnù security ìfọ̀kànbalẹ̀ olè jáde lóru òní tí ó òfin àmà òfin kó owó ọ̀dà nínú ọkọ̀ o tún bá kàwọ́ yé kódà òfin rẹ̀ mọ́ ọkọ̀ rẹ̀ tó ti dá síbẹ̀ kò ní yóò ṣe àmì pé orílẹ̀-èdè fọkànbalẹ̀ nìyẹn bọ́lọ̀bá fẹ́ fún ṣe orílẹ̀-èdè amúgbẹ́jẹ̀sì yẹn kúrò àti ebi rọ́pò àti ìbẹ̀rù àdẹ̀mẹ́jẹ̀sì wọn bàbá wa wọ àwùjọ wa lẹ́yìn jàmáà nínú ilẹ̀ tó da lágbàáyé ọlọ́sà àwọn orílẹ̀ èdè wa yìí kò ní dá àtìbọ̀ ilẹ̀ tí ò ní wù ẹ máa wo ìmọ̀ nígbà míì ẹ sì rí igi tí ó wù lórí àpáta yẹ̀pẹ̀ díẹ̀ tó ń bẹ lórí àpáta ẹ lè rí igi tí ó sì fi gbòǹgbò múlẹ̀ lórí àpáta àwọn nǹkan mìíràn wá ń bẹ àgbígan ẹyẹ ló jẹ́ tó jà bẹ́ẹ̀ rọ́bà ẹ̀rí èmi a máa wo nǹkan àgbájúmọ̀ tí wọ́n ń gbìn mí tábà ẹ̀jẹ̀ ń dáko ẹ̀ ń sinmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi àgbájúmọ̀ kan máa wà lóko ni tí wọ́n lọ máa ja akànjẹ́ ni wọ́n ò tún gbìn èyí ká ń jẹ èyí tó tún ti pẹ́ àbáwọn ọba kan ti gbìn ti pẹ́ ilé ìsìn ń bẹ kò jọ tó kù ẹ̀yẹ kan ló kàn jẹ́ àbí bọ́ọ̀bà ẹ̀ẹ̀kan ló jẹ́ tó wá yàgbẹ́ tó bọ́ ọ́lẹ̀ ojú àwọn orílẹ̀-èdè méjì ń bẹ wọn ò lè ṣe nǹkan kó wù ìjọba wọn ná owó tó pọ̀ kó tó di pé ó wù síbẹ̀síbẹ̀ àwọn ti tún ló jẹ jẹ náà ju àwọn akókò pé ilẹ̀ wa pẹ̀lú káàkiri bọ́ọ̀lù tí òun bẹ̀ àwa jẹ́ ọmọ olóúnjẹ èdè wa pa wá àwọn tó wá ń wò wá ń ta wá ń fi wá tẹ lẹ́yà à ń sọ pé tí ń pa wá wọ́n yí mú sí wa bá a bó ń jẹ́ ní tiwájú yìí kò sí tó fà á bàbá bá ọ̀rọ̀ ti di àyùkù ìlà. bàbá bá ọ̀rọ̀ ti di àyùkù ìlà. ìgbà tí wọ́n ṣe àìmoore tọ́lọ́wọ́ ọba tó kẹ́ wọn. bàbá bá ọ̀rọ̀ ti di àyùkù ìlà ìbàdàn àwọn ọmọ olè وقال أمر الله لباس الجوع والخوف بما كانوا يصنعون Ọlọ́run bá ti jẹ́ fún ó tọ́ ìyà, ebi, wọ́n sọ wo, ebi ń pa àwọn èèyàn. Èèyàn gbé ìgbẹ̀rún kalẹ̀, bẹ̀rẹ̀ ní káwọn ìwá jẹun, ẹni tẹ́ẹ̀rù tó yóò wà kọlọmọ bìbì pa wá wọ̀lọ́ọ̀bù tó wá lé ju ìbẹ̀rù ebi yẹn ti ẹ̀rẹ̀ má kárí wò mí ṣùgbọ́n ìbẹ̀rù yẹn kárí àtàwọn tí wọ́n rọwọ́ ọrí láàrin wa àwọn gẹlẹ̀ nígbàjú àdìgbò gbà àwọn ọba jíjí bẹ́ẹ̀ ọba wọn gbèrè bíbá gbàgbọ́ òjò bá ta kẹ́lẹ́ kẹ́lẹ́ gbígbé kò wá sẹ́ni tí ó bẹ̀ ebi yẹn agbègbè fáwọn kan bẹ òde òpá wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ kò sẹ́ni kan sẹ́rú òbá sí bó bá ń rìn àjò bó bá ń ra ọmọ wọ̀ sí òjì ẹbí òjò ọkọ̀kọ̀kọ̀ wà ó ẹbí òjò wọn ẹ máa lọ nínú kàkàkì àjò ẹjọ́ kọ̀ọ̀kan ó wáyá láàyè lọ́sàn-án alùpàwù bó bá kù bó bá pẹ́ ẹ̀hùn mọ̀kàn lẹ òkúta kan lálẹ́ wọ́n lẹ̀ mọ́dé ọ̀gá yìí tani ẹ tani òmùtọ́ ìgbà yìí láì sọ jẹ́ ìfọ̀mọ̀balẹ̀ dàgbọ́ kò sí tó wà ọlọ́wọ́n bá ní káwọn èèyàn bá ti kọ́ tọ́ lọ àwùjọ ìtọ́lọ̀ wọn bá wọn lò ní ẹ̀ èyí pa wọn ẹgbẹ̀rún ọlọ́pàá ẹgbẹ̀rún sójà ìjọ ìsìnlẹ̀ náà ní sílẹ̀ àbí ká padà lọ́dọ̀ lọ tó tó ràn ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀lọ́dọ̀ ló yọ sọ ọlọ́pàá ń pòwe mi yìí ṣe pé bóyá ọ̀rọ̀ nàìjíríà lọ́lọ́ ń sọ ṣùgbọ́n òwe tọ́lọ́ ń bá ti pòwe gbogbo ẹ̀ tó bá ti bá wú náà ni gbogbo orílẹ̀-èdè tó bá ti bá wí sọ́kùn tí wọ́n bẹ̀ ọlọ́run tuntun láàánú wa bá bá ti padà lọ́sọ́dọ̀ ọlọ́run yóò tún yí padà torí pé ti máa ń ṣèyàn lé mà nínú pé kọ́lọ́ ó kẹ́ orílẹ̀-èdè èmi ò sí ìfẹ́ orílẹ̀-èdè wọn bẹ́ẹ̀ mo tó dàbí nàìjíríà tí nǹkan ṣe tí nǹkan ṣe kò jẹ́ rárá ṣé wẹ́dà wa la fẹ́ sọ ní tó bá di àsìkò òjò lè yóòrọ̀ níwọ̀n ba agbádùn ẹ̀ bó bá ti gbọ́ ọyẹ́ ọyẹ́ òòrùn yóò mọ níwọ̀n bó bá ti gbọ́ òòrùn orú òòrùn yóò bá wa la àwọn orílẹ̀-èdè kan bẹ òjò kan nílò òyìnbí snow ni ó máa já bọ́ bá pàṣẹ re rẹ síta ó ní ìlú ọkọ̀ rẹ mọ́tò bá ti sọ̀kalẹ̀ lórí ẹ̀ wọ́n tẹ̀sẹ̀ lọ máa wá wọn tí wọ́n bọ̀ fún wọ́n bọ̀ jù fún ìdí ẹ̀ gbogbo títì yóò sì gbogbo títì wọn oníkálukú wà dà gẹ́gẹ́ bí eégún bẹ́ẹ̀ ṣe múra bọ́ ọba jọ ọwọ́ nípa ẹ̀jẹ̀ yóò jì ọ̀rọ̀ pé mo fẹ́ ṣàlùwàlá kò ní tọ́jọ́ bẹ́ẹ̀ omi ń gbóná táyà mọ́mù ní ká àwọn olóòdè kájílẹ̀ ṣùgbọ́n ẹwọ́ tí wá sì gbogbo ẹ̀dá tí ọ̀rọ̀ lárúbáwá kan lọ́dún kan ó fẹ́ wá kápẹ́ mo wá wá sọ àwọn tó wá láti ìgbàdàn ìgbàdàn ni mo wà nígbà náà ní na tá a wá lákùnrin bàbá wa bọ̀ àwọn ọ̀nà ìṣẹ̀ ẹ rí pé lẹ́jọ́ lẹ́jọ́ àwọn igbó kódà àwọn igbó ni wọ́n fẹ́ mú ìkara wọn lókè báyìí wọ́n wa wọ́n mọ̀ ṣáà yìí. ó ní kí gbogbo ọdún ti bìbí báyìí gbogbo ẹgbẹ́ yìí tí wọ́n tún fi ṣe títí ọlọ́pàá òwe láti bàtà àtúbọ̀ lọ́dún lórí wọ́n ti fi ilé kan lápàtì clip ṣe mo lọ dálẹ̀ òwú rẹ̀ lọ ọdún kù sára kò dálẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ni ó ń ṣe ìnáwó mo lè dáadáa ó ṣe fún lọ́dọ̀ àwọn owó gọ́ọ̀mẹ̀ntì ó rìn náà kí igi kan ó kó kù láti igi òun náà tọ́ ọ́rọ́bọ́rọ́ báyìí yẹ kò lè tó fi wá àwọn tó ti gbárù àwọn náà tó gbárù lẹ́ẹ̀kì mọ̀ wípé mo ló ń jẹ́ ilé tọ́lọ̀ bá fẹ́ gbèsè pa ọ́ ní òní tó ti pa ọ́ mo lómi o sọ̀rọ̀ kó lómi nìkan kọ́ inú omi gan lòún gbé bọ́lá bá lóò jẹ́ ní ọpa ọkù òdúró fi ẹ̀kù kọ́lá mú ṣàánú wa lórí ilé wa bẹ́ẹ̀ dákòó lọ gbogbo ayé lórí ẹ̀sán mi epo bẹ́ẹ̀ bá lọ ọ̀nà lẹ́jà ẹgbà mi mú ọmọ wa góòlù wọ́n ti bọ̀pọ̀lọpọ̀ oko jẹ́ wọ́n ti wà gbogbo ìṣẹ́ bá fi náà lẹ́jà tábà wá rí góòlù kan bẹ̀rẹ̀ sọ́dọ̀ ìjọba tó jọba lọ́wọ́ lọ́ba kọ̀ àwọn ìdílé àti bàbá yìí wá bàbá ti di ìjọba lówó owó lábẹ́ ìjọba yẹn náà kò ní í wọ mínísírì tó ní í ṣe pẹ̀lú mineral republic àwọn ìdílé àti náà yóò tún gbowó yẹ kò sí jọ́ tí mo tíráàbù kúrò lórílẹ̀-èdè tí mo bá wọ nàìjíríà àwọn chinese táàjọjọ wọ nàìjíríà ẹ̀rọ lọ́wọ́ báyìí táwọn àti kí ilẹ̀ wá dé kẹ́jọ wo pé wọ nàìjíríà láyé tọmọtọmọ ti àwọn ìjà lọ. wọ́n ti wá pọ̀ kan wa wọn a tún kó lọ wọ́n ti máa tàá fún wa. àwọn kan ni wọ́n ta kọ́ńtàkì ẹ̀ pẹ̀lú wọn wọ́n fún ọ̀dọ́ la táyẹ̀ ṣùgbọ́n owó ẹ̀ àpò àwọn èèyàn kan ló máa wọ nítorí tó fún ara ẹ ká gbọ́ àwọn nǹkan wọ̀nyí kò sí tó pàdé ìkan tó lọ ó lè dòní tó ní ìdá kan nínú ìdá mẹ́wàá ní tí gbogbo wọn bá lò èèyàn gbọ́dọ̀ mọ dunnú pé èèyàn tó kó ilé ìka torí pé ìjọba ó fi kà ọmọ orílẹ̀-èdè olùjẹ́ òṣìṣẹ́ ọmọ bàbá yìí ìwọ́n tó bá tó orílẹ̀-èdè yẹn ọmọ ìlú ogun wọn kà á kéwì lórí orílẹ̀-èdè náà kí nàbẹ́ ìdòwú yàrá tó wá. àdúgbò tó bá wọn ọmọ orílẹ̀-èdè yìí gan á sì gbé wọn ga ju ara wa lọ. chinese lọ wọlé ó lè má pàdé technical school lọ ó lè má jáde kóòtù lọ ó náà á fò ọkọ̀ ọmọ ọlọ́pàá òṣèlú ìdàgbò ìgbòlà ìgbòlà tí wọ́n ń bá wàá jẹ́ lórí sáwọ́dù jẹ́ tó ti wáyé bá ti fọ́ ọjọ́ ní nàìjíríà lọ ó dọ̀dọ̀ ó dọ̀dọ̀ nílá lọ́wọ́ nàìjíríà lọ́nà wà bá ti àti ìgbòlà dúró lọ́pàá lọ ní yíyàn lọ́pàá mẹ́tẹ́wà náà tó lọ́pàá tó kọ̀ jẹ́ pé lọ́pàá tó wà lọ́pàá dúró ó yẹ dúró náà torí pé ìlú yìí náà bàdà àwọn àgbà tó bí gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́lọ̀ ọba kó ṣàánú wa àwọn olùmọ̀ọ́sẹ̀ sí wọ́n ní ìlú tọ́lọ̀ wọn bá ń tọ́ka sí ní nípìnlẹ̀ wọ́n ní mọ́ka ìgbà tí ìjọba pọ̀ àwọn ẹgbẹ́ ìgbésí tó ìdùnnú ọlọ́wọ́ àti olùdókòwò wa gba lẹ́nu ìdílé tẹ́lẹ̀ náà. sọ̀rọ̀ yẹn túmọ̀ sí pé tó bá lè tẹ́lẹ̀ ní mọ́kà tí wọ́n padà wá ronúkúwàdà tí wọ́n gba tọ́ lọ tí wọ́n gbádùn lẹ́nu báwa náà wọ́n bá ronúkúwàdà bàbá ti tọ́ lọ ìgbàgbọ́ ó padà wà. gbogbo oríṣiríṣi àwọn aláàbíyí báyìí ṣe yẹ òṣèlú ẹ̀kan bẹ́ẹ̀ ẹ̀yìn tó fi kaba tó àwọn ìjọba yìí ṣe nǹkan oríṣiríṣi àwọn fúlàní kan òṣèlú wọ́pọ̀ pàtó ìdí pápá ẹran là ń sì náà fúgàmù ìdílé yẹn kò sí bí fúgàmù lọ́sẹ̀ dá tó àwọn ọ̀dọ́ gbàgbàdá ìjẹ́ ìfowópamọ́ èèyàn ní kó kọ́kọ́ da títí ní kó da kò sí gọ́ọ̀mẹ́ntì táwọn náà fẹ́ ní fúgàmù tó da kò sí àwọn ìgbìmọ̀ tó dá wọn dá yìí àwọn fún wọn náà lórí tó dá ṣùgbọ́n wọn bá fẹ́ lo nǹkan yẹn gángan ìgbàlọ́rọ́ wà nígbà kan ni wọ́n ní lọ́mọ dáná ń bẹ báwọn ọmọ sẹ́mọ̀ ní sùkú máa ń sùn àbí ọmọ dáná ń bẹ àwọn ọmọ bàbá ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀sán ọmọ ìjọ ọ̀sán sùn tí a ti kú bẹ́ẹ̀ àwọn bá tó dolówó lọ látara yẹn mo rò kú òde òde ó jẹ ẹ̀sán tọ́jà ní kú tó ń lọ́sàn-án tó fẹ́ràn ìyá yẹn sọ́dọ̀ wọ́n jẹ́ wúlé wọ́n máa ń jẹun kò ní ìwé àti ìwé kò ní ìwé kò ní bẹ́ẹ̀rù yóò fi kàn fún ẹnu kíláàsì wọ́n ti kọ́wé ajẹun tí ẹgbẹ́ àwọn ọmọ tó bá náà tẹbí torí àwọn tó gba kọ́ńtáàtì táwọn òṣìṣẹ́ méjì owó ni àti ní bẹ́ẹ̀rù ọmọ jẹun ọmọ gbogbo àwọn sísẹ̀mù yẹ àtàwọn oríṣiríṣi program táàbí yẹ àwọn èèyàn náà ní ká bẹ̀rẹ̀ wa ọlọ́run ti kẹ́ wa lórílẹ̀-èdè ṣùgbọ́n fi ara wa ṣàdánwò tá a bá ti yí padà dàdọ́ gẹ́gẹ́ ṣùgbọ́n àjọ lórí àtọ́mẹ́rin àtàfà àtọmọlẹ́ òbí àtọmọlẹ́ àwọn kan bá mi sọ̀rọ̀ lẹ́lẹ́ lẹ́lẹ́ láìpẹ́ yìí látà àwọn nípa tó ń bá kankan oníṣẹ́ ìlú ìlú kí ni káwọn òbí ẹ lọ dá táwọn lẹ́nu ẹ̀dá náà ẹ̀dá ẹ̀dá kó bẹ̀rẹ̀ àwọn ọmọdé àmì ẹ̀gbọ́n ẹ̀dá ní olóògbé ló bá dùn owó màá lọ sí padà ṣọlẹ̀ tó ń túmọ̀ sí wípé gbogbo ẹ̀ ti bàjẹ́ ẹ máa san owó onígbọ́pì onígbẹ́bẹ̀ àgbùdọ̀ páwọn èèyàn lọ́wọ́ lórí ìlàjẹ́ mo gbẹ́ ẹja sólà ń bẹ ìná òkú mo gbẹ́ ẹ̀pẹ́ nígbẹ́ ọ̀hún ìná ọ̀sán sólà ọ̀sán ní ẹja ẹ̀mọ̀lá gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ má jà á fúnra wa lọ́wọ́ lórí ìbàjẹ́ ní tó gba orílẹ̀-èdè yìí jẹ́ nìyẹn oníkálukú ẹ̀bùn jẹ owó ẹ̀yìn jìbìtì gbogbo àwọn nǹkan yìí ló kó bá wa lórílẹ̀-èdè tá a wà yìí ọlọ́run bá wá jẹ́ ká mọ̀ wípé kéèyàn bá ti ṣe lọ lọ́wọ́ ìkẹ̀yìn ayé ọ̀rọ̀rùn gbogbo bàtà bá ti pàtó ọlọ́run ọba jù káàkiri tọ́lọ́ sábà nípò ní ó ti mọ̀ rí ìgbà náà ọlọ́pọ̀ bá lọ́rọ̀ wọ́n ní jẹ́ máa ń bá lọ́rọ̀ ẹ̀kùn lára kó mọ́ sí ilé wa nàìjíríà kó mọ́ sí ilé ìdínà fún wa àtàwa àtàwọn olórí wa ọlọ́pọ̀ tó gbogbo wa ṣe kó wá bá wa yí padà sí dáadáa ìfọ̀kànbalẹ̀ ìbalẹ̀ aya ọlọ́pọ̀ bá wa dá sórí ilé wa ó fi wá lọ́kàn balẹ̀ nílẹ̀ kó mọ́ lè wa kó mọ́ dà wá là برحمته يا ارحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما abẹ́lẹ́ wọn bá ní tó bẹ̀rẹ̀ ilé ìtẹ́ àbọ́yì ọlọ́jẹ́ owó lè fún wa iṣẹ́ mọ́síkì wa rẹ́bà ìkàlàyé fún wa kò sí ìgbà kan dúró ọlọ́wọ́n bá tó mọ́ ẹgbẹ́ ìkọ̀kan wá sábà ní dáadáa káàdì ilé mọ́tàláṣí òun náà ní zero five one nine nine three four four five nine GE Bank Darul Sunnah Islamic Foundation mọ́tà pẹ̀lú ọba sùnmọ́nù wọ̀nyí àlá yọmọṣẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀kan aláṣẹ وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته